على رسول الله المصطفى المبعوث رحمة للعالمين اللهم يا رب زدنا علما اللهم يا رب علمنا منه ما جهلنا وارزقنا تلاوته وفهمه وانا ليل واطراف النهار السلام عليكم ورحمة الله تعالى وبركاته ya bije nin ya musulunci mu ya sami misalin gwayin ya gibu ba na sada jinan ngayi assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu mini da dace ele eh, je kema bayi pepe kema bayi na tun da ci yan egi makanta yi àwọn obìnrin àgá ìjì fására wàtọ̀ yìí pé ẹgbẹ̀ṣẹ́ mini alukọ̀hánu ya bẹ ẹjì mínú pé nga ina agbóòdì àgá ẹgbẹ̀gá etí àyà náà dì náà kàwà nínú ìmọ̀lẹ̀ ẹ̀zọ́ náà bẹ́ẹ̀ tún náà lẹ́yìn amma ndagana ibada wona sokobere da mujani ungwayi mujude tiluya amani zoda busabe soko yikpe bawo wuyiba soko yimada wowuyiza soko yimaga wowuyinga mana igambe chimbi china wato niwɔ yɛ wato wofa yi na ida bɛ gaa kya gama wa na wala ɛgba yi to zane ji gama na wo gba gani na wo yɛ la gaa wo yi na na yɛ ba fifa mai ya wuya mima fa bɛ ayɛ sɔkò wuya isɔkò abɛ afɛ kendo afɛ de kendo yi ba na de yi ba yi iga ca daga yake aya ke yana alkur'ani daga sura na alkur'ani ca da ina fatiha أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين yankun shaitan nan ya zane ya ci daga yabba mace ya zame bacci daga su tsoye cewa bai sun da yi ngai chakatun na jan etura toci etu yaguci suran na ga cha alqur'anu yi bada be nga mai sura na ina suratul fatiha na ndi aya wutwaka la wukendo woga gbagbabe manaji woga gina ina ye daji asoko ètùnú ìpa èjìjì pa kàní. rahmani rahim. ètù yẹ̀wò. maliki yawmi ddin. ètù yẹ̀wò efo yẹn. iyyaka na'budu wa iyyaka nasta'in. اهدنا الصراط المستقيم. يقول البول. الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يقول البقرة بسم الله الرحمن الرحيم oyi suna ga suraya nanko ebona to nanko eda nin yau bana bayan da cin da ji faruwa tsakaniya zane ji wunan kwannana yanan kwannana wuna yana suran na ma wunde aya shi sun eda guba ce to shi ne bai anyị. bɛ suguna sɔkɔ ye o ka ɲi ca k'a tɔn e tora tɔn nya e gabe ko ta tan na sɔkɔ ŋwan ŋun sa bɛ ye diwi wato wa min ŋwan tsoye ca ne ko ca ne. littafi wuyo na kelo keji dabwa ba wuyo yana neje lami tusoko alladhina yu'minuna bil ghaibi wa yuqimuna as-salata wa mimma razaqnahum yunfiqun zaneje sudun ametone muga agaji zaneji wato an ga agwayinu ga ya su soci nan a ga mai zade shi sannan gaji da na ku tabe jiji wuyi a ga mai zade shi nan tore ya nan ya yi wuyi wuli gari sokonu ga imanu ji be litafin un ci be ya imanu ji be litafin un wana bayani amma ya imanu ji be foso bai a gama ika ala hudan min rabbihim wa ulai a gari zane shi bai ko na bai a daga yi batu ya shi hawa na zane shi a gama yi zane ya dai sama efrayin manina الذين كفروا سواء sunan mai dalu da shi zane shi like wato kani da bawi nan so ko ga da don kani wa kani gwaji ni ja kani unki ne wace nuce na da wani zanne ji ma fi tatu beza na shi wato ile to efe mai wo a ce wayan na na guna a ce ana de ana bere na ake kamina na ba ake a ce biya na je suwa da na lezo na soko cayi na wuce nu wani wafi wani ko gani bai ba shi ko na fi ne ana don da ibe a ke ya fi fi da suna fi da na. Sun sakwagan zanu na shi wato tukwatin shayo edin yabon shayo a na lagan na shi ka shaba daga kabin na na dino da shi ba wuyan sokona أو كصيب من السماء tun ya zanen shi ele duya daga sama daga fetiyo ele nana eduna bashi kwadabo sama mai ẹkù e, e sama mai tọ́a bẹ bashi kwanne bẹ kukun sama nne bẹ tutu sama nne ayiwa wawaki ayi kọ afi tukpa ne nyaazọ ẹgbọ agawo ewu tiya sama kuma. ŋutsi gbɔdɔ sɔnyɛ aɖe atuma sɔkɔ gã afiri mana ŋutsi ɖiba yi ne wo woatɔ ɛɛ ɛba ŋu ba zɛ o nana kami ŋgbɛgbɛ na ya nukɔla nu gabe ŋutsi gbɛgbɛ yi tiɛ ne ra yi wa la ne zi wa na na woatɔ aga aga tɔ ba si kami na nukɔla nu gabe ŋutsi na wo yɛ la ne zi de na aga tɔ ya gba.

kwaga annabi wale na mwatso bana sama zito ayi sama na nga yi aya shi ya bawo mwatso bana nga da annabi kwa ke ya kona kamin dondo na sama ga jwa a ca ya lee na a ja abi ci fi da fi bu nga yi kamin dondo na alkuranu ga bi ume basaba eti ene shi ba yi jina aga tukwa shi a lwa a fewu kame e, na man kuranu bi mu ce gaga ya tiye na shi e bayan na wuce ga alawa lukwana a ga gebe a duba koya ba a ga da su kwaye ji misali bayan ga wale zuzuwa saman nan mu ga tsoba na wa goba ya lebe ayi na. amma kamin dondona saman daga tɔn mutsila bayeti yana afe gaza fi bayeti nɔ wogada tuntun lukɔn ŋutɔ bia wale aga de zizi sɔkɔ gan woga ba wo baba wọn agbo gawɔ bi anyi wọn agbo bayeti bi anyi ee tó etsi ne ŋu yi kɔ emi kú tsi na wàtò tó etsi ŋga ŋu kagbɔ emi kú tsi eti yɛ ŋdɔndɔro. يا أيها الناس واعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم والذين من قبلكم لعلكم تتقون سوفغا يزاوانجي eunso echinyeye so echina jiyena nga mejitola na ishidu ela abịa na ona ebo ma ya doka na na ji shi a to ya ko na ji tuci dana ya tuwa ta ci ya da ya ko mu ci ke mfe zo mu yaye ya ce mfe bigbe mu ita zange mu mu ga tu sama ta ti ta yi mu mu ga ma dule ne yaye daga fiti mu mu ga ma su ci ba su su yi zo e bo fe ichi mu yaye e ga wa su ma ka so ma daga wa su do wa in kuntum fi raibin سورة من مثله ودعوا شهداءكم من دون الله إن كنتم صادقين سقما يدعتي دنگانگايو نيا لتاتنا مچيا وجيونا تو مو يا يكوي بيبي سورة ني كوالي na yi sura ya alkur'ani na ya mai wa wuce bi da naji gada bo bi yi ne ban bi su kwai na abe ke dai ne ya gana da na bi wasu bi bi qur'ani bi tun ya wuce su kwai tun ya wana wai bo rabu yi gawana fa illam taf'alu wa lan taf'alu fattaqunna wallati wa qudha an-nas wal hijara أعدت للكافرين سقطنا كاي بيب سورة ني وينا دجيان سورة ني القرآن يا بيب وبي ويبي أدامنا إبابا إسودين إنا نزاوان إيش مغاقا أبو تتابوشنا أما إنا نزاتوا إيش شيئا وشيش وبشر الذين آمنوا sokoga taya zane shi ayi ma nuti da wani amma lutun wangi wangi shi na kede emi mawo ya na emi mawo na ma nuwaji fita kuje je emi ema wannan ma kamin gando na ga layin gici ga gwagi ya ci bana suna a gaga yan gicin na na ala ya ga giba ni da na wani shi na gile kafin alan na benin man da ci ga a gagayen gicin na na jiba ni da na wuyi da shi na fe dile kami na fe jona a gana mu de be do shi be ba ye le ru la da mi ba ni e mon wa kewi e gogo eh a be be do shi uchi na yi a be a be na yi do shi une so ko ga yi mi ji fi aljanna ne shi tazuna ejime alijanna jimagati alijanna afibofi edenna ajuwa إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم

ŋuna la walu gã da la satatɔ nyɛ nyɛ ɛmɛdza kɔyɛ na wɔtsi gã ɛmɛdzina ama la yi ma nu dzina akpɛ wo na mɛ la bɛ na gbooro yɔ ne bɛ ya la bɛ ba e tɔ na ma na na kima bayan magibo sokoi ncelu satatu ya hayo soko ga wato eza dan kuton wato ega na tsoiti la satatu ne magi dana wade eza shi danyi eza shi danyi ma de ba wubi wani amma wọn àgbéze ní ndóńdó àti ìdàlẹ́yà tìyẹ̀ mi láti sọ̀kó náà. الذين ويقطعون ما أمر الله به ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون سقوم شكين زنجي فاسكيني زنجي فاسكيني تواجدنا nga agaghị na neji alikawali na tụ echi dibịa anyị na awụlọ ya na zoma na alikawali gbọ kabe tụ anyị na nye na masọkwa afọ ngwa bịa anyị ga aji na nye anyị gwu na anyị baa gwu ya sannan a ce le gbọrọ bụ enyi anyị etiki mbụ na neji agaghị na neji ga azụ ya nye nji na ale na كيف تكفرون بالله ke bobe ya ci gaci manabo da tsaye ciyan ya mafi ya dabala mu shayi lafi zabadaci mu ga make la laye cibo mu ga make laye shi daji zabadaci mu ga mako ya beje ya bugu ya so. Wallahi khalaqa lakum ngo bayene ona nga jimuya heyo kanga ga nchi ji sama gutu aba ta ti ta dojo so ichi nga itu na pe ndondo na wa in qala rabbuka lil malaikati kazi gani ni tsatsa nga ji wasu ya ciye ebe yau inda kike yin kwanya sanya na waga wuyi na ebo na wasu ko waga yi na kenan na mamajin قال يا man ni boyan so nga annabi adamu tasune na shishidana ya malaika ji lo tamina annabi adamu da suna en na jita ya malaika ji na sokoce gabe malaika ji ga nga mi ga ga mi ke na ye ga na mi ga ma ke na sofi sama gutu abo to kinno eh mi ma ke ke nyene da au a wona بمكيكين دسائن أوالا وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين سكنا النبي نبع جاو دقائبه كمن يبقى بملائكة بينونا bayne bo ya eti ya ya annabi adam bayne malaika je ma pata ma tiya sai dai zane ko gana ngai shaitan yo ona fona ma ya tina ma wa chi fitita chu mu cha fi da mini mana wa chi jo wa qulna ya تقربا هذه الشجرة ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين سوكوا يتبع أكيد آدم إذا دفعتم توتو يميوي الجنة يما يجي bandondo na gaba iya zalo na yana amma ci madana ega giuma ega coba musoma ya ce giuma ya gima annabi adamu be yimi una na wawi a ci magi a shafe da miniya a na jamini a tibi na kunan فأزلهما الشيطان عنه الأرض مستقر ومتاع إلى حين شيطان يانا نبي آدم بيننا واوي قوبا دقا الجنة وانكو تياي منا في ونا sako ga yi ci gabe na wawi to annabi adamu to zane kenan ga ya to aljanna ida ta bisikin bai dai dai shi ya wuce da shi eh ba na maya shi na wuta kin bani ebe wo abe ka ekadegi kafiri shi فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم سقطي يا النبي آدم يا غندو تشنجي sokoci gwagwa ta yana na bi adamu na tangwa zana so ce ya tuna ya gwagwa ta yana na tangwa na yau ya tuna ya buya ya na fi kici na sokoyo. قلنا اهبطوا منها جميعا فإن be annabi adamu to shaitan to na nama ga ya to aljanna bai ne bo ya ga tukin ma ba wa be yayi daga ya bayan mi bo da na maga mi to ba mu ci na da su wa da ba shi shi aljanna ba mu ga la ya bi wi mu maga da ga da aljanna ma a ne ba ga ga ta ya ba والذين كفروا وكذبوا بآياتنا أصحاب النار هم فيها خالدون سقطا زنا ياتي من بنا أتا آياتي غمننا أغاري كمينا جو أما فينا في بدنا يا بني إسرائيل egi hiyan annabi yakubu ɛpaai ana himi lara uh, yɛ gan yɛ wɔna yɛma ego yɛna mi gata yina mi tɔ ma go yɛna yɛ ga gata mi yina mi ga ma yɛ asu dan. وآمنوا بما kina muci da yana ebe na e littafin wuce lazima tu da yana da da atwe a to agwa littafi ala imanu aji da littafi na muci ji ne littafi wuce tu littafi na da da atwe na zuma edi shi ya na bi yakubu na shi ngai banu isra'ila ba ga fe kakan na ci mana bu bi qur'ani e na ma amma ga la ya e shuku an sangwa ato a ga labaru da gaskiya zuma ego ya gina dai na ma so dan ga ya so ci ya ci ga go ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون إذا لقى زمنا بلسكي وعشر نمو ya gaskiya so ya to maka ga gaskiya daga na wuce ga manama wa aqimu ssalata wa atu zakata wa qa'u ma'a raki'in eje salla eme la zakaiwa eme lati ya ko pamba da ne shi ya ti ya soko kamin don da ne atamuruna وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون ya fe gazawa ndi shiga jiye na gina ya magayi titace ya tsalluwa ya mai balita fiye tsoye ci ya mamaye gawa wasta'inu بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين ewa wuce be mana ya ubanye titun don da ya soko na tututu sallah ebana sallah ya muci kuyo zandon da ma'alli sallah ya yi kwa a fi zane da ya sun da soko na الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه zanaje su sokona a gai lissalla ya yi wuce kona gana ce bai za wuce je a gai zanaje ya ta ga lalle fai bai dauna da gumbe sai ce a yi nan a ga mai zanaje a gaskiya a ba يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين يا بني النبي يعقوب يبقى من نجي يهرونه iyaye za mu wacin ga zandon da na je na lokaci obihina واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون سوكوغا اي سندنا اي فندتنا araghị ngo ndụ nwa gwụgwa ya araghị iwu obi ndụ ya anya ama gwụ ịgwata egwaraghị ngo ndụ gwa ama gwụ echi egwaraghị ngo ndụ gwa so esi mmadụ na-eji ụga nwa anyị na na ndụ ndụ dịkwa na aja atị mkpọkụ na وإذ نجيناكم من في ذلكم بلاء من ربكم عظيم سوكوغا النبي لغا ومسوبو كامل إيغا بنو إسرائيل أجيبو ẹgbàáyé fìràún náà náà mo ti tẹ gúnbẹ ayé gúnbẹ ayé dèdè tí ẹ mo fẹ zún ẹgbẹ bá ajáàjì mo la ẹgbẹ ìjàjáàjì ló wá daji ji a ci haka na furawo na te ji biyi na mi maci ni wuya un ci ko na te daga ya bacu ya gobe a yi na. وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون أدني مجي كان كان كسا كان gobe ne na sokoto ya suran nan wujiya banu isra'ila jina yamma a caba ngu kan daga wa izna jaina ku e baci nga annabi lugwa wobe oyi o ida eduka gikini ne lo ne lo na me be ne bebia uchaje ko ya banu isra'ila ne ji adana ita jama'a fir'aun da kafinuo nga yidde kan fe chale kanga wa in wa'alina ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون نيما يتاتي سوكوي وغان ساو تبعينا غان النبي لغوا ومسوه تامني دي جال كوالبي بي النبي موسى يكشبانا يششبانا zuma ya nabi musa ga ya basu bauta nan

zumane ŋuna ko sachi zona da yi ko yeji ga wa ma wa in na musa alkitaba wal furqana la'allakum tahtadun annabi luba wo de kan ne de la ta fiya taura ya annabi musa be ta na rike daga bana da gaske na e ba ma ko ba ta وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلِ shi nga yi na tsaye ci gan kame ne bai la littafi ya ya annabi musa na gani bai littafi ne la ya rike gama na da gaske na mucu ya da ya kowa ke da sako ga kame na annabi musa daga da ya shi na nga yi ya zashi yami ya jama'a shi yami ya mina ya tibi na kun ngai na ya suna nkwasa ci fe muna eta sokogwa eta e wato egwagwata lo ba tsule na nyene yi egwata wuce na ngai e budoji gungun wuce na ya budoji na nga ko e ya ga e ba tsule ci na jena bu ma gwagwata yi egwa na tsule ci wo na gwagwata yi na daga tungwa na gbe gbuye وإذ قلتم يا موسى يؤمن وإذ قلتم يا موسى لن نؤمن لك حتى نرى الله جهرة فأخذتكم, فأخذتكم الصاعقة وأنتم تنظرون النبي قال كمنا بنو إسرائيل أجبت قبل النبي موسى agaghị ya abụ ya gana gana ga soko ga gadawa ya sai ga soko so da eh e ga wuce na gana soko ci nwa da dudofi pata a fe da na fe tusi sana soko asa daga zuzu so na yi nga ye ya fe da mini da na fe tuye kamina soko asa yi no na ثم موتكم لعلكم تشكرون كقنا بنو إسرائيل أجدق النبي موسى ya يا أبو إقوى النبي موسى sai gande su koye da ega wuce na ya gana wuce lauda dudu te ya tsaye ce agwa su ye ya te tusi sana su kwa sai ebe tuto ne tanga so kwaci sai daga ile su su kuci na ile na zumane ya su zo na e yanzu sai shiga wa ma wa na. ya anyị israila jina ngam ngali kamina na shi sama ya ya yana eh yici te lai je beni de daga fitio yici ga ndị giye gicin na na mai gina era tu yo daga ya ba ya tuebo soko ga ya e bina kwa amma ye to be tita ce ya ti amine ti na kwa ye ya ye ga gike ga gisa soma ma magina na kene yuso wa in ادْخُلُوا هَٰذِهِ الْقَرْيَةَ فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا حِطَّةٌ نَّغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ وَسَنَزِيدُ الْمُحْسِنِينَ sako gan kamene ibe gabe jama jiya nabi musa ne gan ega dan jina na yangi cina mafi bo bayana ona egi bana ma bayana ezalo eh abe gada e maga gada ya tiya e me gaga sako fabe yi so e ci an fabe yi ye bi cina je e cina yi ma de bolo bolo de bolo na isa da yi ci jine فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا على الذين ظلموا رجزا فأنزلنا على الذين ظلموا رجزا من السماء binakun titin binakun titin na ji agwa sannan gana atwan gana ada gana daga gana so ko ga yi ci bebe wato azabe be ya zane jamini ati binakuna daga fitio muce bona zanne ya tiya emilatu sokona وإذ استسقى موسى لقومه فقل اضرب بعصاك الحجر فانفجرت منه اثنتا عشرة عينا قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين ezan da ci balo isra'ila ji da jun gani bi annabi musa yau a ci an bi ta fi zamu ci wani wace fewa a ci wa bi annabi musa bu wani ya hana a fina e ga wuce kashi ko ga annabi luba wa ga nami sumbo annabi luba wa ga nami sumbo kamina annabi musa be wani wa be sokoi ya ya sauji na a fina sokoti ga be annabi musa yau ga yi ga wula da takun wọn sọkún malaje takun takun asa gube gube takan mafetiya bandondo na lana sɔkɔ gan zandondo mi la ne fi zannɔna ake kun badɔna bana adatɔnuwa fina etsi gaga di ama fi kpata ɛrɛ tuyɔ daga yɛ ba sɔkɔ ama ga wɔnu ko ga yɛ tiki bo bɛɛ yi ma. wa in qultum ya musa la. واصبر على كانت وباءوا بغضب من الله ذلك sɔkɔdze ya bani israɛl la dzi na sɔkɔ gã edi ɛmɛ fi ɛyɛ tu dɛmɛ ba ŋusɔ yi tso ɛmɛ gã dzra gbãvi sɔkɔ yi teke mbɔ be ye yi ma sɔkɔ gã ne mi lu wa wɔ mi sɔ wɔ kami na yi be gabe yi be gabe anabi musa yi na yi bani israɛl la dzi yi be gabe anabi musa yi. yɛga yɛ a wɔyɛmba wɔ bɛn eti kyie tinni a nwa wa bɛn sɔkɔ wɔn ba bɛ yɛ ba bɛ yɛ wɔn yi yɛn kikyi ayi nama kimbɔ wɔn tia na wɔn yi yɛn na safi kimbɔ na bee yɛn kikyi na ɛti kimbɔ wɔn sɔɔ ne lambaci da ya zo lambaci da albasa duku ala sokwace gaga ya ga nye na yana gashi gyana da yanayin ya wangi na eto daga na na fi beba bebaye na ya wa e, na sai na fi baye beba bebaye na ya e e wa na eji na coda na ya da aga dabo yanayi wanda mu yi na daba ga so ko ga ya jafi sula tuzan na shi gani bɛ tsi ŋgbe zande yi dze ba dze de ewu dze yɛ tso ya tsi ebɔ ne zande dze afi atsi me ne a bɛ aya dze tso yɛ tsi no ya ne ame fe wu anabawa dzi ame de hakia wu yɛ anabawa dza na wo yi bɔ ne da dze a le tso ci a bana na mafi afi ezande ji a zɔ gana. إن مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ من آمن من امن بالله واليوم الاخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون imanu jina to zane shi ɗaya kona to zane wuce na to ya kwallo ci ne shi dini da yau na to zane shi ayi ma na jiba so wani ba to ya kwaso bai na amma lo ya tuje wangi wangi na e baga ya to aji yawo e to ya ci abu da su ma daba ya ga ko baga tun na na zane shi ma bi ma ya ga da ba ta waya ga wuta kwaya وإذ أخذنا لعلكم تتقون سوكوا أنمي لوا وبيوي كمنا يدجا لكول بي بنو إسرائيل جينا أتينا فونا نتبع لكول مشينا ya pati jɔ atati taabo etsi ka agbɛtɔ ee lɔtu be ene yi labe ayene be kaboe eme pani me eto etsi ne fi bɔna be atsi gaya tso asɔkɔ etsi so damo. ثم توليت فلولا فضل الله عليكم ورحمته لكم من الخاسرين سوكوغا كانغا نشينغا يازو جتا هتونا سابي بيلا زمان يانا كاولي بوغاني ناجينا كاولي بوبا كويتو ايتو نو جتا تيبونا بيلو نو بوينا يغافي نمينا نجي غازو يانا ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين muje kan kan ni wasa iye soke zanejigbo ekiba gamini egbo efoyan sibina ichiga gan alaafie ebe zaneja alaafie ebe neja teya gani be zawangi shi nan فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين إيشا تتيا شاقل عثي واتو wato ya ji sai ya shanga lafiya sahaba ya zane ji ji da yina ebe olufe wato esisatu e ya zai koroji bana umunu fe to papa ya da ne su da sokona wa in qala cojo soko ba ya zo bani isra'ila shi ke da na shi ci suka mini mo ya fo yana sibi na iga ga wani kan sibi fo ma a shayi do ba da lo no ba na wani kana e bo yi ka ja da no na da ga je mo ba na wani kana soko ga ne so ke suka wuce na jina kan gaganci shi ga ga lafe sokoga yaji ya shaga si sisatu ebo da na shi da lokaci wa bayan na tuna na jabe su ma gona yi mu lafiya wasi wato tupapa ya ga na je su na sokona sokoga annabi luwa wa bewai kamina annabi musa bai da bai zauji na mugan sokoga wani gaye gaye zunan ko zanaji annabi musa ya ga gabe na kan annabi musa we ne mai sama kala annabi musa ga mai e batu batutu da sokwe na mu ga da min da ne ja gaggan kuma da kike na waye kana so ko ga min da ya cho mi ci ga qalu da'u lana isra'ila ji a gane zanu ci ta awu mini abu zane ji mu za tu ci na ce wa na wa zane za a ci da ba bi musa mu ga be sokon ya zane ga wa ya e, za na sokula da musu wa sokon ci ga to annabi musa ga ga zunan ko to a ce ga annabi e musa ga ga be sokoyin da zane ga wuyi zane wuyi wa ga sokoga yi zunan ko annabi musa ga eh wai mai sama da ya ci na yi labe ba wani annabi musa kan wai ba da sokoi na mu ya gaga ma da kibe te na mu gana nan to da yana soko gana ga jiji a ga afo amma na mini aku da ba na soko la da na soko a lugwasi na da zabo da yazo na nga soko ya gaga kalu ko bano israɛlas aga baa soko adoa yɛ ha bato ekyia wei adoa yɛ ha ewula ehibiw na nanko ii wato kyɛwa yi nanko nanko ne wei na kiw yi na anabi musa ga soko ga mi ga ga nanko yɔ e, wato muga akokoma muga nye ntugi ma mudi udagada yɛ koko bɛ nye ntugi edi kɛntɛn mi ga yi daana. قالوا ادْعُ لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين النجي كما نسوكوغا أجنبه aga annabi musa ba be to echiye won mula e bi udon ya e de e na kanan kwanna bo musa ga so ko mi de ga won nan ko na sayele na zandon to ga luye wa babu cici luna قالوا ادع لنا ربك يبين لنا yi so kọyịn waya yi n ya yi ụda na nko na nga yi nu ya ha ebe na nko ya ha bi shi fịa ha nga ba so kọ a kpee bana na waa na nko na-achị anyị dịkwuna. kọdịdị nnagwu ya kwuru ولا تسقي الحرث مسلمة لا شية فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كانوا يفعلون نعمت دا النبي موسى دبي تشيتي وياها لا يدودنكو نا wagaya wa zuna annabi musa ga soko ga nan kuyo nga dabe tuina nga ina kona dabe tuna tina ma nga ina kona shenu ke da kuna ma mudi ulufu ke nyendo na ga biumi na lugwa eh agato ba ni na wo bebe kendo ega ine a da wuza ama da wuza na ude ama na nkɔm amma ama sɔkɔ ga wɔatɔ ba na etu na sɔkɔ sadan na wɔatɔ ba na zanne ya atɔ na na sɔkɔ sadan na a luwa na. نعم taqdimu ma haqqu ta'khir baba gugu e ganan konno cho e ganan konno a cilu la zoga so ko ga e annabi musa gaya annabi gaya al'umma jiyawi kanina jama'a ya banu isra'ila shi gaggabe annabi musa yana ga wato kamina yede wura yina yeti fe lamma do jina soko nga nyene so jina don do kyana soko bu watia agara daga jinda ke na'am فقلنا اضربوه ببعضها كذلك يحيي الله الموتى okoga iti gabe banu israila ji iga ci mini na kanan kwanna yellau yele dan wato zanen suna kendo allah na kanan kwanna man da ci becin tara man da ci becin tara ga allah da za cuciya na wuce asan wuce asan na na wuna tuye so ga ya ci gaga yi sana na suna yi mai lawo ya dan ayaji yayi ye ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة an tuna zane tuna jayar da rai na mima kuna ma fe ba wuya yana yan bai ya waga pani zuma sai sanya zane su ci lana so ko ga yan bai ya da dawa ya ga tako kai muke waga tako sobe e ba na ja da da mini tako na ni wai tiye yi gona amma ja da da mini tako na ji mu Allah na amma ja da da mini tako na ni wai ja fe dushi e yi gona

suratul fatiha wa bi e ba wannan na ya na kiman na na yi zanne na mun ina ga da yi zan da bacho so ko ba mun ye ba fu ba ba ga na na ja a lo be yi e zan do ci ni na ko ma fi a wo ga yi e ci na wo ga na a mu ja ba zumana a u e ke so ko ga wona a to ma kenan وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا chiba nila nini kan litan fi bi waji na amu kazu kan da ben cha ci da litan fi ka da na daga ya ba su kogo fedo ebo abe ebe din da chago e gwaga da shi ga na so ko ga emina waji nila nini kan litan fi bi waji na so ko ga emina waji e, emina waji nyala neji echewo وجنما اللي دمعنا وقالوا لن تمسنا النار إلا أياما معدودة قل أتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده أم تقولوا الله ما لا تعلمون نسكنا زانجون يعني دغنا أغن كوانينا إلي لا يمين فلونا بوينجنا وهيبا أيا دبو بدنا سكوغان يدي دمين متدي أبسو دمين بسكوه to so kwa alikawo ni jani ma sa alikawo ni uwa yebe gaga eti so kwa na na بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأت وأحاطت به خطيئته nanu ya zandun do ga wace bebe ce on ga re de gi zandun do na ma e to e bichichi nga ma o keje na za o se se di me na se na na ama fi ni no fi gogo yi a de to والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة فيها خالدون أنا جي بوي كسوكو أمانو تبي بجين تويتينا agaji ebi jiyan egini alijanna ama ati alijanna nno fi gbegbe sokoga ya ci ta zaba ya da annaji mai gama ta azaba ya cawa ولقد آتينا tuci ndoci ya ba zuma tuci ji ike la litafi ya annabi isa ya yi maryam ishi tu zuma bera ile lici kame ndondo na goro tuci gabe a yana yana ma tuci ne na yana yan baye wa na ya ji ya wuce tuci ta ce ya goro ya ga wuce lutto zan ba ci ji mine mu ga gaba nan zan ba ci ma gare ku tsoro annabawa za ya ku gudani وقالوا قلوبنا غلف بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون أبا ينبيانا واتي سوكوغا يبهمي بكافر تنتي يمني ديجي من يبو أغا بويك ديجي كانوا ولم مصدق لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين سوكونا كامنا littafi mafi ya zanna shi daga yi bayan cewa na littafin na ma su ya littafi na gaba ya ce ba shi nan na an da fi tafi alkur'anu bina a fi wa wuce da su kai a fi na alkur'anu ji eye eh, shi na ba su ku ita da ya ce ma na gona kamina wato nyɛ na ɛwa de sokɔɛ na wobɛ dabe na ato ma ake gamu gawo na akyi ma na bɔ wi sokɔ na ɛni bɔ yi wi wɔn afe yɛ adadɛ akyi ma na bɔ bi bɔ ɛgɛ bɔ. يشاء من عباده فباءوا بغضب على غضب وللكافرين عذاب مهين سوكوغا ينين بلاوا أتشغا سوكوغا ميدانا مجا ونغاي ana cimana bi be nyana tsoye ci ciji ne ebo nyan balaya bo tsoye ci ga ci bawo ya zai min dondo ya zai dabba mini wuji wuji wani ma sai dai a kawai bí a ti iná sọ̀kọ́ bẹ́ bá gara àwọn tí a bà kú lábẹ́ àlànà báwọn náà mínú òjijì yíò wọ́n náà wọ́n káyé ànàbìbó bẹ́ẹ̀ tó ti bóyìí tanne shi aisha babbe wushe etiye wusho soko ga azaba ya gba ngai wato raboyan mana wuce wa وإذا قيل لهم يقتلون أنبياء الله من قبل إن كنتم مؤمنين سوكوغا على بذنشي غا على باسوكو amago egayin to icinu gana amma la imanu ji bene sokoci bene ngayi littafiru a gan aka ide yi ayi manu ji bena chi ya sokoga agwa awa na ona bena ji ya ne na tsoma ji ya na nga iboro wuce ma su na tuya na na annabi gaga kila ya ce wu annabi jo a majilaifin wayo kafi soko gagan nano abike gaya ne ga na wani goro na ولقد جاءكم موسى بالبينات ثم اتخذتم العجل من بعده ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون سقط النبي بانها يبلنا kila ya ce wu annabawa shi ego gaskiya na bebe inabu na ya gaya goga littafin doci na labiya ya na sanye ya tuna ega agada littafi ya wuce wa ga ya ga wurai ma to kila ya ce wu annabawa shi ya tsaye ce kafi gaga na na na abu ke gafi ya yi ma na jiga littafi ya bayyana so ko ga kamina annabi musa bai ba ta annashi be game da goyon yanayi na zanne ya wasu bauta wato a wasu eh, wato bauta nan ko si sacite ci su mana annabi musa gbe zuloyi ba tsoye ci e gaga shi yoyi na so ko ga a caka ne jina ye ya mini tibi na ku وإذ أخذنا ميثاقكم ورسولكم